أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته a ń sọpẹ́ fún ọlọ́wọ́ ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùsìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábi ní àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sùhábà rẹ̀ a ń bẹ̀rẹ̀ wọn kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà àwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàá lọ́mọ tá a fa àánú ẹ̀rí ìwà kan báyà sáré kìyàmà pàápàá jùlọ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ti ní accident àfáwa ìmáàmù hayatuddin abdulgani ìdíbìkẹ́ àti àfáwa nuruddin ìṣọ̀lá àti àfáwa abdulwasi muhammad àti àfáwa àfíkà tí wọ́n tẹ́láì sínú agbẹ́nu tí wọ́n ní ọlọ́ọ̀bá àtàmọ́lẹ̀ sínú sàárè wọn ọlọ́ọ̀bá كلو الله سبحانه وتعالى عمد بلا كسارين ونبت الجنة إما يعمل الإسلام بوسرين العريم ليعيناني كون كلك ولا ما كلمة كلو الله سبحانه وعيكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا تقوا الله ولتنظر النفس ما قدمت لجده اتقوا الله ان الله خبير بما تعملون اي وبدو اكاي ولوبا كون كلو كسما كنتي ديدا لولا ولا كيس ولا موندي nígbà ká bara wa nù sàárè ni báwọn ọmọ ìyá wa ti bara nù sàárè wọn ò lérò rẹ wọn lọ lémi wọn ò lérò pé kí bẹ́ẹ̀ lè ní òní lérò rẹ bẹ́ẹ̀ lè wọn lérò tí ìdíjú bá bá wa lọ́njọ́ bá wa dáadáa ọlọ́ọ̀bà ara táwa máa fi kìlọ̀ fún wa nìyẹn kó ń kálùkù wa múra kárí pé àtún ìmẹ́ni wa ṣe ọlọ́wọ́ bá sàánú àwọn ọmọ brass náà sàánú àwa náà lọ́ọ̀bà ẹ rí ikú tí wọ́n kú yẹn yóò dùn wá lóòótọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀dọ́ ni wọ́n láti gbogbo wọn ọ̀dọ́ ni wọ́n àmọ́ ní tí ó mọ̀ yẹn ni pé wọ́n kókó accident ni wọ́n yẹ kókó accident kò sí pé sì ro àti fi tó bá jẹ́ pọ́lọ́gbọ̀ ló kún pẹ́pẹ́lọ́gbọ̀ ní kò ní jẹ́sì yẹn láti ń kìlọ̀ fún ẹjẹ́ ajáwọ́ kò ń bi ẹ̀bọ ẹjẹ́ ajáwọ́ kò ń bi ọ̀fọ̀ pípa ẹjẹ́ agbúgbà ọmọ ìpá mi torí ju wọlé káàkiri à ń lọ ṣọ́ọ̀ṣì ẹjẹ́ ajáwọ́ kò ń bẹ̀ òkúrẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́sìn lẹ́tọ̀ bẹ́ẹ̀ fi wọn lákùn dín okó wọlé dín ó amma kuka fi dọ̀rọ̀ sí bí wọ́n ti lakum dinukum waliya din ó di wa ọmọ ya kọ́sọ́ láìsí yẹn ló tó ló dùn wá sí à ah, àwọn ọ̀dọ́ wọ́n dẹ̀ sàwọn ọmọ wọn lẹ̀ wọ́n sàwọn ìyàwó wọn lẹ̀ wọ́n mẹ́rin fine dídùn wa àmọ́ ikú àgbẹ̀wọ́ ni tó wà lè bọ́ sínú omi ọ̀lá ikú ṣàhídì ni jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó lè fi dá lójú ọmọ kókò ṣàhídì oníṣìṣẹ́ lóṣìṣẹ́ lóṣìṣẹ́ lókùn jẹgbèsè lókun láàfin rọ àwọn èèyàn wọn ẹni tó bá fún jẹgbèsè nínú wọn kó tètè kan gbèsè wọn kan amọdúnmọ́ ń ṣẹbọ òun ò ní chance lámà fi kìlọ̀ fún ọ̀nà ẹ̀bọ níbi àdúrà ni níbi gbogbo tó bá ṣe ní ìbílẹ̀ ni tó wọn ń gbọ́ ẹbí ẹ láàyè òun gbé ẹlé láàyè ní ṣẹbọ ìjà ọkùn bẹ̀ ìjà ọkùn bẹ̀ kájẹ́ mùsùlùmí dáadáa tọ́lọ́ قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك لا بذلك أمرت وأن أول المسلمين دخل داجو ومحياي بقدم مسلمين بقدم فاسمي وماماتي يكون من الله رب العالمين لا شريك له ما في بذلك أمرت إلي وقملته وعن أول المسلمين إنه آية ربك كل أغير الله يعبد ربها فهو رب كل شيء ولا تكسب كل نفس إلا ما كسب به إلا عليها الله سبحانه وتعالى ان بكلمي ما أمر لي الله بعد أجل لي الله بعد أعرف قلبي كما وجدت dákun àwọn ọ̀rọ̀ wa ń tuntun lọ́wọ́ bá kárí kí n gbó bá à ń tẹ̀lé tuntun lọ́wọ́ bá ẹ̀rẹ́ ń tẹ̀lé sunna nabi muhammad sallallahu alaihi wa la taziru waziratu wizra ukhra ẹnì kan ò sí ní rẹ́rù nìkan a ń sọ pé fọ́sọ̀ bí bá ń tẹ̀ ẹni tí wọ́n wọlé pé wọ́n bọ̀ tẹ̀lé rù lọ́la ìbọn ń pa ọ́ ọlọ́run balẹ̀kẹ́ ọlá sọ pé wa la taziru waziratu wizra ukhra ẹnì kan ò ní rẹ́rù sẹ́ni kankan ó ń kọ́ kò ní òrùlé ọ̀sẹ̀ rìn àárọ̀ wa a máa tẹnu máa ń gbogbo wa gẹ́gẹ́ bí àfihàn àádọ́rin tuntun wa sọ pé ọ̀wọ́lù máa yẹ́ dìbò al-mukallaf ẹ̀sẹ̀hò ìmánì ìjà tó ìmánì wà sí ká máa súnmọ́ àwọn afọ àsúnà ká máa ètò ìjọjú lówó ẹ̀sìn ká máa ṣe ká máa ètò ètò ẹ̀sìn ká jìnà sí àwọn ọmọ ìyá wa tó náà dákun wọn lọ́wọ́ bá sọ́kàn tábà àforíjì wọn lọ́ba ibi pẹ̀lú ẹ̀nà ká máa mọ́ àwọn alábáwá ní máa lábúdàmínú fa ìsìgbàdùn الواجب يا أيها الذين أمتقوا الله والتنظر النفس ما كبرت لجد واتقوا الله انه آية كناني بتقواه من عفا وعبد الله بن مسعود رضي الله عنه وانت انت تقوى ولني على عمل بالتنزيل gbogbo ògbà tábàtẹ́ ṣe ní ti ayé wa kárípá ń tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọ̀rọ̀ ànábì muhammad sallallahu alaihi wasallam wọ́n lọ káwọ́fún mi aljalil ká máa káyà tó tọ́wá dùnwájú ọlọ́wọ́ bá ẹ̀ tá a dáhùn àwọn béèrè wọ́n rí dáa bí kọ́líl ọwọ́ ń tábà rí nǹkan káyé kárípá àti ọlọ́run dáa má kò sí díẹ̀ náà láàrin láyé àlèyé àlèyé gbogbo ayé sẹ́ díẹ̀ náà láàrin láyé ó ní kí díẹ̀ náà àwọn tí wọ́n kó jọ gan díẹ̀ náà wọ́n rí bẹ́ẹ̀ قال والاستعداد ليوم الرحيل كما قال ما فوجو تكني كبيرا كنت اه ايوكو رواغو سبت واتوا كتني ba ku fún ẹjọ́ parí náà ni àbá ní gbogbo tó bá lè kú sí mi nù bí àwọn ẹran tó mọ́ sọ pé ikú lórí ẹ̀sẹ̀ bí o bá làákà ikọ̀ wọ́n ní ti lẹ́yìn ẹ̀fà ni ó ju èjé lọ wọláì ó ti lẹ́yìn ikú jù kú lọ ìtí bẹ̀rẹ̀ yòókù ojú ikú lọ ikú gan bẹ̀rù ti bẹ̀rẹ̀ yẹn agbagba alikiyama tábìlì islam sọ wáyé tó ń gbà tọ́lọ́mù bá fẹ̀mí yọlọ́ra màláìka ikú kí lọ́ pariwo kan ẹni tó bí ń sì ní ń bo míì tí èyí ṣe pé ó ti pa kò sí o kò lè sí o àmọ́ wọn bá fẹ̀mí yọlọ́ra ikú gan màláìkàlù mọ́t kí lọ́ pariwo kan ẹni tó bí ń sì ní ń bo míì gáfọ́ táwà ariwo ẹni ọ̀pẹ̀ gánà àti òun gan bẹ̀rù ó ti wà lọ́fà láti gbìyànjú حلف أيوة، جبلين فلك ما صعف قيل وعنا إذا متنا تركنا فكان موت راحة لكل حي ولكننا إذا متنا بؤثنا نسأل عن كل شيء لكن ما في كتنا وفي كاريناني يعني أباني كل يوم يسألون تربان طيب ما يقول به ولكننا إذا متنا بؤثنا وجوا لدينو ساري نسعل عن كل شيء وبيري بيري بيت عنو ساري ó bèrè méje mẹ́jọ mẹ́rin jẹ́ bóyá kọ́mà méje gbogbo ẹ̀ jẹ́mùsà wá ṣe láyé ẹ̀zá ó ṣe rẹ̀ méjì náà nínú sàárè mẹ́rin gbagba alkiyama báwo láti pass òun náà ni kátó ìmánì wá ṣe bàbá màmá ẹ̀jẹ̀ àdó tọ́lọ́ ọba káwà nú àwọn tọ́lọ́run yìí pé ikú wọn dájú ìnàlẹ́bí na kọ́ lọ́wọ́ ثم استقاموا نزل عليه ملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ولا ما تعرفين في ولوبة الله لولوبة وتقول لا إله إلا الله ثم استقاموا وقفوا لك الإسلامي لا إله إلا الله أنتم لا إله إلا أنتم أراو أنتم يلعبوا أراو أدوا ثم استقاموا ó dúró pẹ̀lú al'amalu tanzil ó dúró pẹ̀lú ìsìkáni yẹn wọ́n zẹ̀ náà zọ́lá alẹ́ mẹ́láìkà àwọn mẹ́láìkà máa sọ pẹ̀lú àwọn mẹ́láìkì ni àwọn ọmọ ya sọ síláìsì afá abdulgani adébíkẹ́ afá abdulwasi muhammad afá àtifá àti afá nurudin ṣọlá ọmọ mọ́sọ́ bá ti bẹ́ẹ̀ fún wọn bá allah takhlafu wala ta'zanu bí wọ́n ni allah takhafu bíkọ́ fi tán lọ yẹ wọ́n la tahazanu ẹ̀yìn rẹ̀ gan àtúnṣe ẹ̀yìn rẹ̀ oníbàjẹ́ àwọn yóò yẹ wa méjì ní ẹ̀rọ máa já wọ́n ni allah mọ́bìnrin sọ̀lọ̀ bí àwọn ẹbí àwọn ará tí ẹ̀fílẹ̀ yẹn fẹ́ àwọn ọmọ mi ń kọ́ lọ́nà ìwọ́lá tahazanu amòdìtò wọn amòdìtò wọn abṣírò bẹ̀rẹ̀ jẹ́nà tó ayé wọn máa rí àjẹ́nà tó dì ni sẹ́dínà alì rẹ́bí ọlọ́ ó ní èèwọ̀ ní fẹ́mi kan fún ọjà ayé láìrí bí jóde sí tọ́kọ̀ jẹ́nà ni wọ́n láà yóò rà jẹ́nà rẹ̀ tọ́kọ̀ máa náà ni yóò rà yẹ̀ ẹnu náà ọlọ́pàá tí lérò náà bẹ́yà mi múra lọ́fà tí a wa abdulaziz bin baz rahim allah tó sọ pé hìrẹ́tà ti tawhid fún kálukú wa múlí tó rẹ̀ ní hìrẹ́tà ló ń pè kálukú ya megad tawhid rẹ̀ ẹ̀dá láti sí mẹ́bí yáàdì kọ́kọ́rọ̀ sún gbogbo owó láti pé àsìkò nínú kí ní fún àwọn àti kálukú wá ní láti máa bójú títẹ̀ òhìdì wa láti kí àwọn pé àfá àwúsá lọ́bá bí àfá súnà àdúgbò wa ká máa súnmọ́ ká máa kọ́ wa ní tòhìdì kọ́ wa very very important ilé iná láti gèrè àti ọ̀kẹ́ àwọn ọmọ ya wa tó mọ́sáláìsì à ń bẹ̀rẹ̀ dákun wọn lọ́wọ́ bá títí wọn bá fi sàárè wọn ní àbùkù ìjẹ́nà wọn lá nípa àwọn abéèrè mẹ́ta wọ́n béèrè nìkàrí ìbéèrè aláàkọ́ bí kúrò bí mọ̀ rọ́bùk tánà náà ọba rẹ̀ ìbéèrè aláàkọ́ nù gbogbo lárúbáwá ọ̀ràn áwọ̀ láì jẹ́ kó ṣe ibẹ̀ nù kí lójú èkó ẹgbẹ́ tó ti dáadáa ni tó ti dáadáa tí ń sin náà ọba tí ò pa nǹkan bí mọ́lọ́ ọba tí ọmọ agún gbẹ́bọ̀ lọ tó ń tẹ́lẹ̀ mẹ́tẹ̀ẹ́ àwọn àdínlò owó òhùn máa sí náà ọba kí òun sí náà bá ń òhùn ara ọ̀ tó lórí ọ̀rọ̀ Islam ọlọ́ọ̀bá ni yóò ní Allahu Rabbi ọlọ́ọ̀bá aláàlọ́ọ̀bá ni bàbínú ẹgbẹ́ Islam ló ṣe òṣèlú dínà ìjọlá al-Islam ṣe ló ṣe Islam lẹ́nà Islam dínì Islam láti mi ìwọ̀rọ̀ ní ọjà ẹlẹ́kẹta ماذا تقول عن ذاك الرجل kí ló wípa Muhammad sallallahu alaihi wasallam Rasulullah rahmatullahi alamin jíṣẹ́ ọlọ́run bá ní ọlọ́run rán níkẹni nígbà gbọ́ announcement kan nínú sàárè ni sadaqa abdi allahu akbar ẹrù mi sódodo ẹrù mi sódodo káàsì àwọn ìzáwòrán ọlọ́run jẹ́ káàsì ọlọ́ba àwọn àyàwó tó fáìsì mọ́tàjì kan káàsì ọlọ́ba sadaqa abdi ọlọ́run àni ẹsílẹ̀kùn nínú sàárè kọwọ́nú àjẹ́nà fún kí ìgbádùn àjẹ́nà fún ìgbádùn sàárè كان ما له شيء كتبتني أبرار إليين قال إن كتاب الأبرار في إليين وما أدراك ما إليون كتاب مركوم مش أدرك المقربون هذا مساعد سبيح وعنا ونوبة كلام الإسلام كتاب كان من ربك آه آه لا أدري آه آه آه ما ما دينك Ah, ma kàkí ìgbàgbọ́ ọmọ islam náà ní òṣìṣẹ́ mùsùlùmí kàkí kàkí kàní bá gàdé ìpọ̀ ní gbogbo ẹ̀ máa dé inú ah, ah, la agbèrè mí ọmọ mí ọmọ mí ọmọ mí ọmọ mí ọmọ wí kí ló wí parákùnrin yẹn la agbèrè ńlá kébèrè kó o mọ̀ náà wọlé àtẹ́bìrì ó sì lè mọ̀ náà wọ́n ní kábà bá bí i lóbi kúrọ́ wọ́n sọ wáàbí fún wọn bí ọlọ́ọ̀bá kókò tẹ́lẹ̀ ni ojú ẹ̀sìn islam ọ̀pọ̀tọ̀ lé ní ọ̀pọ̀ nínú wọn bí wọ́n ti ní islam ní àmọ́ tó ṣe ẹbọ ọdún ṣọ́ọ̀ṣì títún ń bú àwọn ẹyẹlé láàyè títún yẹlẹ ó wọ́n fẹ́ kúrò yẹn ó ní omi pẹ́ táwọn èèyàn ń sọ náà ló náà ń sọ ẹ̀ẹ́n ní kábàbà olókùrọ̀ ẹsí ilẹ̀kùn náà fún aláàkọ́ ẹ fún sàárè rẹ̀ sàárè rẹ̀ fún ìlà ìlà ìlọ́wà wọ́n dà fíyà sàárè jẹ́ ọlọ́pàá wọ́n á fútàrí rẹ̀ ìfáhà tuntun rẹ̀ bí sì wọ́tò sí rẹ̀ annabi muhammad sallallahu alaihi wasallam ọlọ́gbẹ̀rẹ̀ gbẹ̀mjọ kan ó ní èè kéèyàn ìsáìzò billahi min azabil qabr ìsáìzò billahi min azabil qabr ẹgbẹ̀rẹ̀ kọ́lá ikúlù ya sàárè ya ń gbẹ̀rù sàárè ọlọ́run fi ya sàárè jọ ọlọ́ọ̀bà lọ́fà annabi ò ní kí kuma wabi kudin tunan da kara ya fi da kara ni bayan ni alawma inni a'udhu min azab ومن فتنة المحيا وما مسال يكون فتنة الناس تكو فتنة مسيح الدجال فتنة مسيح الدجال مسألة عقل بجلوبة فتنة مسيح الله مسألة عام بجلوبة ولا قرآن الكرام وكوان ويا من الإسلام لا مرعب جمع علماء والاستداد ليوم الرحيل كما يا وافا وعبد الغني امام ايات الدين وافا نور الدين نور الدين شولا عبد الوافي هم جماعه عبد وعفيفه gbogbo àwọn tí wọn wà náà gbogbo wọn ọlọmọdé bá fojú wọn lọọba tí wọn wà sànù wọn lọọba gbogbo àwọn tó tẹlẹ ìfẹyìntì wọn náà mọdà aláàjì wa bàbá bello bá àforíjì wọ́lọ̀ bàbá òkú musulmi náà nípa àwọn tíyàn bàbá wa abdulaziz garba bàbá wa abdulrahman nípa àwọn òkú musulmi náà àforíjì wọ́lọ̀ bàbá ya bùkà kamura náà yàtò yìí àdìsára ìrànwá létí nípa ìpalẹ̀mọ́ tí àwọn ẹlẹ́sìn míì ń palẹ̀mọ́ fún wọn ẹ̀sìn ẹdún tí wọ́n nù lakum dinukum ọ̀lẹ́yẹ̀dẹ̀ wọ́n mọ́ ayábi musulmi tí wọ́n náà ń kalẹ̀ mẹ́gbẹ́ gbogbo ọdún tó báláyé àti ìdùnnú ara ọ̀ ọdún ti ọdún méjì náà ni ọdún mẹ́ta ọdún àwẹ̀ ìdè fíkìr wọ ìdè kìbìr àti ọdún léyà dákun ọdún ti lẹ́nu sílẹ̀ adá sí ṣèṣì mùsùlùmí àti fìdí sílẹ̀ adá sí ṣe bọ́ sílẹ̀ adá sí dáadáa yẹn tó ṣe àwọn àkáǹtì ní àdáàwá ní makari ní àkàlàkù ó ń fi wà dáadáa pé àwọn èsì Islam àmọ́ kò ní kó máa bá a lọ tó ṣe o oníkọ̀ọ́ pé àtúnṣe january 1st ọ̀fẹ́ bá wọn ṣe àìsàn àwọn náà dùn ẹran máa fi wa ara ọ̀ a sì ṣẹ́jára dùwà ní ara ọ̀ mùsùlùmí síbẹ̀ wọ́n yìí ti bẹ́ẹ̀ lakum dinukum wọlé èdè ẹ̀sìn tí yẹn ọ̀tọ̀ ẹ̀sìn tí mi ọ̀tọ̀ ó fi wa ọ̀dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn náà àwa tá a máa organize àdúrà kálọ́ fi kiri ara ọ̀ lẹ́yìn náà tí wàá lè ju ọ̀pọ̀lọpọ̀ wọn sọ pé kì í sẹ̀sìn àwọn ní ẹ̀sìn àwọn lẹ́bọ̀ ní ìjọba lẹ́kọ̀ọ́ ẹ̀rẹ̀ rí bí ó wà wẹ̀sẹ̀ fún àwọn ṣe january twenty two àti december ẹ̀rẹ̀ rí bí ó wà wẹ̀sẹ̀ fún àwọn ṣe ẹ̀rẹ̀ rí àwọn deacon life kó bá wọn ṣe ẹ̀rẹ̀ rí àwọn seventy advantage kó bá wọn ṣe gbogbo wọn bá wọn ṣe gbogbo wọn pé àwọn gbà pé nù asẹ́lítà àwọn ẹlẹ́bọ róòmù ni wọ́n máa ṣe ẹbọ ní twenty five of december kan kò ní christmas kí ní sábà bí jésù ara àwọn òbí anábì ìsámi odiwa january deni, ojú bẹ̀rẹ̀ janus lusakani jẹbẹ ní rome nítorí janus odiwa mọ̀yá mi islam à ń rọ̀ wá ilé ìkiri kíláàsì ní ìmọ̀ràn ní àdébí sọ pé àbínú na síhà odi ẹni bí ọgbọ ọgbọ ẹni bí ọgbọ ọgbọ ọgbọ ẹni kan torí ẹran oní ẹran ẹni ẹmọ sí january first ẹran nu kúrò bí abẹ́rẹ́ máa jẹ máa jẹ ní oṣù wájẹ láyé nu àwọn mùsùlùmí àmà síláyé kálíbà jẹ kálíbà mú à ń jẹun kálíbà bẹ kama à ń jẹ à ń mú kálíbà bẹláyé nù à síláyé tó ní kálíbà jẹ kama mú. ó bí wa olùmọ̀sá fọ̀rọ̀ yìí wa à ń sinọ́ àwọn aláyé tó ní kálíbà sinọ́ ọ̀bà ni nítorí bá ti lóun fẹ́hùn ní kábà sí lọ́rùn fún wa pé lákùn bí ní kó mọ̀lẹ́ yẹn ti kí dáadáa sí wọn àwọn tí wọn bá dọ́dọ̀ ẹ̀sìn bí wọ́n sẹ́sì sí wọn wọ́n lọ́sẹ̀ ti tiẹ̀ olùmọ̀sá fọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà sànù wa aláyàtọ̀ kìyàmà èyí tí a sọ sí déédéé mọ́tà kàlẹ́sì ọlọ́ba ẹ̀sìn jẹ́ mi sí náà fúdú ọlọ́ba àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n sáláìsì dákun ọlọ́ba bá foríjì ọlọ́ba sánú ọlọ́ba àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n fowó ránṣẹ́ sí ọlọ́sàn ilẹ̀ sàn rẹ̀ lóye kó sùn ní títàwá kan fi ten thousand naira fún ránṣẹ́ sí wa àmúnikàmá dà kọ̀ wọn ọlọ́sàn ilẹ̀ sàn rẹ̀ lẹ́yìn náà búra kan abdulrahman abdulrafiu wọn náà fún mi three thousand naira ọlọ́sàn bọ̀ alẹ́ sàn rẹ̀ ọlọ́ kama ba bi account number wa nan za su ma bi kuma jaiz bank ko ko account ne wa ko khatab islamiya jaiz bank zero maru 69821 bai ko da wawa da ku tudo ba Allah subhanahu wa ta'ala wọ́n ti múra ní rọmọdán yẹn àmúra bẹ́ẹ̀ bí àsìkò yìí a ti múra kámúra kámúra kọ́lùmọ̀ rọmọdán náà ní ti ń bọ̀ ẹ̀rọ ìjọba aláìpẹ́ ìsọdá lọ́wọ́ ó kọ́ bank wa náà ní jaiz bank أكن موا أكن مواني عمر بن الخطاب إسلامية أكن موازير مارو ناي إتوان ولا سب ولا سري عندنا كويشن كان عندهم جوب في كيشن رجع هنا نزيرو إنزيرو two three five eight three zero seven seven Divided by 5 question 0 8 0 2 3 5 8 3078 عفوا 78 ولا سمان ولا قرآن الكريم ولا لا إله إلا الله ولا إنا أعطينا نعم نتمنى بيدي بطلب هذا إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته atọ́ àforíjì fún àwọn ọmọ ẹ̀yà tí wọ́n ti láti ọlọ́run kó ṣàṣì àforíjì fún wọn. aláwọ̀ àmì. àìdàpọ̀ tí ẹ bá wa ṣe àlàyé lórí àwọn tuntun tí ó ṣẹlẹ̀ tí a tó ń parẹ̀. nínú ṣẹ̀ríà Islam kí ni àwọn róò tí obìnrin lè kúrè nígbà tí òkú bá kú tán. ǹjẹ́ wà aláwọ̀ tí àwọn obìnrin ó sin òkú lọ sí orí kíkúrú akọ́ ikú nígbà tí ìṣẹ̀lẹ̀ kíṣẹ̀lẹ̀ nígboro Kaduna àwọn obìnrin lójú ọ̀nà tí wọ́n ti kàlẹ́ òkè ilé orí tẹ́ láti ṣe ní ìṣẹ́ islam. ọlọ́wọ́ bá kó sàmì ọ̀kan wa bí ipa tí obìnrin lè kó tí òkú bá kú àwọn ipa tí obìnrin lè kó pọ̀ nínú ẹni kí tóbìnrin bá kú obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ní ọ̀wẹ̀ àbí kí ọkọ rẹ̀ ọ̀wẹ̀ nígbà tí màmá wa ti dá Fatima Karaisi Sidna Ali abiyallahu anhu kọ̀rẹ̀ lọ́wẹ̀ so obìnrin lè wẹ̀ ọkọ rẹ̀ ọkùnrin náà ti lè wẹ ìyàwó ẹ̀ ó di ńgbà tí Fatima sàláìsì na Ali lọ́fọ̀ ẹ̀ ńgbà tí sidna Abubakar sàláìsì ìyàwó lọ́wẹ̀ ó di wa nínú pàtúbẹ̀ mẹ́kẹ́ ó nìyẹn lẹ́yìn náà tí wọ́n obìnrin náà lè kọ́bí náà bá wọn kí ní kí Allahu akbar aláàkọ́ ẹsẹ̀ fàtíà ẹlẹ́ẹ̀kejì ẹsẹ̀ sàlátù nàbí ẹlẹ́ẹ̀kẹta ẹsẹ̀ bá fọ́kù yẹn ẹlẹ́ẹ̀kẹrin ẹsẹ̀ bá fọ́kù wa asalaamu alaykum ayọ̀ kanáà yìí ó ti wà bẹ́yìn náà nínú orú tó dúró kùn sí ni pé kíkìrì tó kùnà ọkàrí sí sí ni kí à ń kù lọ sórí jẹ́ kéésì sí bẹ̀rẹ̀ ni nítorí ọ̀pọ̀ ẹ̀gbọ́n wọn kù lọ sórí wa obìnrin láti máa tẹ̀lé kùn sórí jẹ́ láti tẹ̀lé kùn sórí àbá àkọ́bá wọn ilé àwọn afá àpapọ̀ lórí ẹ̀ ọwọ́ èyí táwọn afá ya nípa ìyàpẹ́ ní sí pé obìnrin lè máa lọ lẹ́ẹ̀kọ̀ọ́ kan lọ́lọ́ ewu bẹ́ẹ̀ sàárè wù ziara ìdí tí tó lọ́kọ́ bàálà àti mọ̀sálà ń ka rẹ̀ ó di wa èyí ní nìkan ni wọ́n ní ìyàpẹ́ lọ àbá ti pé à ń sin èkó lọ sórí bàmù lẹ́yìn náà àtọkùnrin ni àtobìnrin sábà ń gbòkùn lọ sórí tẹ́ àyè pariwo ti àmọ́ adákẹ́jẹ́ àmọ́ àrùn ìpínlẹ̀ ó ti kuma yana da amma ba ta zikiri ta luku sai bida ne ko ba shari'a mu kuma za ku rayuwa na'am shari'a kun ce ne ìdájọ́ ọmọ tí gbogbo tí àfa rẹ̀ bá ti sọ fún un ilé gbàgbọ́ lórí ọ̀rọ̀ àwọn òbí tó bí wọ́n ti wà obvious wípé àwọn àfa yẹn ní ìdíje lọ́wọ́ àwọn òbí ẹ̀. ọmọ yẹn kọ́ bá a fún mọ̀ náà àwọn òbí yẹn kó má jáwọ́ kúrò ọ̀rẹ́ kó má bá a sàdúrà. lọ́fàá tó gbapá àwọn ọmọ fi kìlọ̀ fún àìkí ká máa lé kí ó tààkọ̀ mọ́ wa sí anábì muhammad sallallahu alaihi wa sallam ó ní alilmu dín wa salatu dín tanzuru amman ta'khuduna hadha alilm wa kayfa tusalluna hadhihi as-salah fa innakum tus'aluna yawm al-qiyamah ó ní alilmu dín ìmọ̀tá àrùwá ẹ̀sìnì wa salatu dín ìrúntà kí ẹ̀sìnì tanzuru amman ta'khuduna hadha alilm ẹ̀mọ̀ gbàfáà ti mọ̀lẹ́wàmà وكيف تصلون هذه الصلاة ما بس ما كيمو يي فإنكم تسألون يوم القيامة فلو بيدوي أساس عنده لفقلنا تنجي أولو ولاي أولو قولو ولاي أنت لفقلنا سنة تنجي لا ذلك كنت كافر أدبو àwọn náà jẹ́ ó ní eyín tó ká mọ ibi tó mọ̀ fún wa sí torí ọlọ́run nínú àti ìmú ó bèèrè ọlọ́run yìí mú ẹ̀ka ọ̀rọ̀ ìmọ̀ àti ọ̀rọ̀ ìrun yìí lọ́dí wa àwọn ọmọ yẹn káwọn bàbá yẹn mọ́jà àárọ̀ lórí ẹ̀ kó máa fún àdúrà fún kó sì máa fún ní mọ́ra kọ́lọ̀ fi jókòó gbogbo àfọ́ àtọ́fẹ́ máa sí lọ́nà yẹn kì í sàfà dáadáa ni kọ́lọ̀ mọ́ sàfà àfọ́ dáadáa yóò máa fún ọmọ àwọn ọmọ kọ́lọ̀ kó máa gbọ́dọ̀ sáwọn òbí wọn lẹ́nu ní wọ́n gbà tó bá ti pè wọ́n ti ní jẹ́ àbúrú nípa àtúntò sí umar bin khattab islamiyya ló kọ àkáǹtì zero márùn six nine eight two one àkáǹtì máa wà ọlọ́run sọ alẹ́ sàrẹ̀ ìmọ̀ ọlọ́jà ìsìn ní àdọ́ ọlọ́run ní kékeré máa lọ ọlọ́run sọ alẹ́ sàrẹ̀ sílẹ̀ máa kú sí. Ah! káàyè ah! ojú mà ní ọ́ hálìdì ìwọ la fẹ́ kú sínú ilé ee ìbámu ìmblémà rẹ̀ ó di èso ikú ṣẹ̀yìn àwọn ẹ̀rọ lọ́mọ àmọ́ abẹ́lẹ́ ọ̀gá fún mi ó di wa ó fa àwọn sàhábà irú àwọn Umar bin Khattab àwọn gbàgbọ́ pé kí ẹkùnkùn shahid bí àlọ́ àlébí sílẹ̀ sọ̀rọ̀ pé kò ní tètè lóṣẹ́ níjọ́ tí àlébí sílẹ̀ gbogbo òkèṣẹ́ lọ pẹ̀lú àwọn sàhábà òun àlébí sílẹ̀ Abubakar Umar àti Uthman òkèyẹ bẹ̀rẹ̀ sí mi wọ́n ní ìfún bínà ya'ira alayka ar-rasul wan-nabi ni afẹ́rẹ́bàlẹ̀ fún wa ọkè àwọn ọmọ tó wà lórí ẹni àti lórí rẹ̀ ṣe Siddiq Abubakar Siddiq àwọn tí wọ́n kà which is ọkà sí na Umar odi kà sí na Usman wọ́n ti kí àwọn náà lóòótọ́ ìdè sọ ikú ṣe ilé àwọn ọmọ ẹ̀yà kú yẹ ikú tó kú yẹ kú dáadáa ní táwọn ẹrú ọlọ́mọ abẹ́lẹ́ ọ̀bá fún ni ó di musa fún abíkú mọ̀mọ́sí mọ̀bẹ́lẹ́ ọ̀bá fún kí wọ́n kú ṣe ilé musa mọ́mọ́ fún kí wọ́n kú ẹlẹ́ẹ̀kejì àwọn yẹlẹ̀wò yẹlẹ̀wò irọ́ ń pa wọ́n fi wà ní Qur'an sípa lójú pé zalikal kitabu la rayba fi fi kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah Qur'an 27 sọ́kùnrin ní àyà 55 kò sóun kọ́nù sánmà àtìlẹ̀ wọ́n máa ń tọ́ka máa fọlọ́ ó di ẹjọ́ lọ́wọ́ wínú ó di yẹ wa ànábìsí wọn pé man ata arafan صدق بما يقول تصدق بما أنزل على محمد أنت بعد الباري أبيو تبعد تبعد أتيا كفريك لنتوضون سبحانه محمد إمام عامد جلو هذا لو بعد السنوات قد يوا سوف يوا يتقيا وتجي لا يوا يرونك مما أن يتقيا لا يوا يرونك أبقى يلا يلا يوا يعزم منك مما لا ينكبنا وعينان أبقى يلا يلا يوا قد لا يعزم منك قد يوا كل ملك عون يجيب ó di àbí gbọ́dọ̀ gbọ́dọ̀ ara gbogbo ẹyẹ tí wọ́n bá yẹlẹ̀ wò wọ́n bá yẹlẹ̀ wò ní àkókò kẹfẹ́ rí ọlọ́run mú bá sàánù ní ọ̀kan wa. nípa ti mú ọdí aláwọ̀ ìpò ìjọ olórí rẹ̀ ipò ìpò òbí àti ìkàwá tí wọ́n ní nínú ìgbàgbọ́ ìgbà gbogbo lẹ́kọ̀ọ́ àjẹ́ náà ni bàbá Abubakar ayé àrẹ́tì máa jà àwọn ẹ̀rọ ọlọ́ba ara ayé ọkùnrin wọ́dìlà ní ṣiṣẹ́ rí ayé àwọn ọmọdé ṣe àtìlẹ́ ìwúlọ́ ọlọ́ba táwọn ti ń bá dáadáa lọ yìí o táwọn bá délẹ̀ ọ̀gá gbogbo wa gan ọ̀gá àgbà nígbà máa bẹ̀rẹ̀ ọba pé yá mo kàn bí ban kolob ẹbí tọ́l bí aláàbíyì yá mo sọ̀rọ̀ ban kolob sọ̀rọ̀ tọ́l bí aláàtọ̀ àti hárìyàwó rẹ̀ bèrè pé àdébísẹ́ àrẹ́jẹ́ ni ó dá àti yẹ́wù lọ́wọ́ bá gbogbo ẹ̀mí wà lọ́wọ́ ìkàmìkọ́ lọ́wọ́ bá ní wọ́n máa yìí sí ọwọ́ lọ́wọ́ bá ní yóò sí gàmí ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́mọ yóò sí gàmí ó di àgbà àgbàánu ẹni kan oníwà dẹ́nà síwájú ẹ̀rù ó ní yàrá náà di mọ̀dín Allahu ta'ala rẹ̀ ó tún bèrè Umar à ń tún bèrè Abubakar ó tún bèrè èmi àti rẹ ọlọ́wọ́ mọ́tà ti dáadáa fáwọn náà. Hmm. wa alaikumus salam gbogbo tẹ́yà sọ̀tọ̀ kọ́mọ́ a sọjọ́ sílẹ̀ ìrọ̀ ní kọ́wàá máa kúránì kọ́wàá máa wo àtẹ́lẹ́wọ́ ọ̀yàn kọ́wàá máa wo ra wọ̀ kọ́wàá máa wo mútùbá gbogbo ìrọ̀ gbogbo ẹ̀ o ní níjọ́ kan bí i ẹ̀dá ìkẹ́ ìkẹ́ wọ́n múra kan pé àwọn ìkan ẹ̀rìn yìí nìkan ní kúránì bá ti kúránì orí nìkan ọ̀sán ti tọ́jú àbí ṣé wọ́n ní wọ́n yóò jẹ́ mú mi ìrìnàjò àrí gbóná yìí náà hmm. bá ti rí níbẹ̀ èwo kúrò oníṣẹ́lẹ̀ tó ń bẹ̀ irọ́ àti ìbúrọ̀ sẹ́ni ó di káṣíyèsí ìfọlọ́ ní ọ̀sẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ ó di àbájọ́ wa dọ̀ pé ìṣẹ́ àbá ẹ̀rí ẹ̀wò tó gbóná ọ̀sẹ̀lẹ̀ àdáwọ̀ yóò bìí gbóná rẹ̀ ó di tó bá túbá ó di tó bá túbá ìwádìí gbígbẹ̀lẹ̀ ẹ̀wò yóò wọ̀ náà rẹ̀ gbóná náà ní ma gbóná ẹ̀rọ mọ́ta bá gbóná ọlọ́ọ̀bà alaikum salaam tẹ̀lé tó tó wájú olóòjò ìṣòro tí ẹ bá àmọ́ pé gọ́ọ̀rẹ́ fi ṣe sílẹ̀ fi ṣe ẹgbójú ẹgbójú lọ́nà tí ṣe àìṣẹ́lẹ̀ bàkádù nǹkan ọwọ́ fi ṣe àṣẹjẹ́ ní nǹkan yóò fi ọ̀bí gbígbóná bí wọ́n ti wá pọ́n tó fi dúró ó di ẹyẹ wò ní kò tí wá gbúmọ̀sọ̀ gbúmọ̀sọ̀ kọ gbúmọ̀sọ̀ sọ sọ ọlọ́run sí àmì wọ́n máa pè ìwé ẹni nígbà lásán ọmọ wọn ni wọ́n ti wọ́n gbúmọ̀sọ̀ ara gbúmọ̀sọ̀ gbúmọ̀sọ̀ wọ́n máa pè ó di ó special gbogbo nàìjíríà kò sí ìgbìmọ̀ pé adénú ọkọ̀ àtúnni adénú ọkọ̀ fàásìmí ogun òjàjà kókó mò mà sọ adénú ọkọ̀ àásìmí ẹgbẹ́ kọ́ mi báyìí àwọn olùkọ́lé aliyu kọ́ ọmọ àti báyìí ọmọ àti báyìí ọmọ àti báyìí ni ọlọ́run sànù wa náà Naam ìwé hmm. ìgbà tó máa wà omi lórí hmm. hmm. kí n kó tó kú àwọn ìjọba pẹ̀lú ẹ̀ àlébìsí máa pé ó ti dá kékeré ó di aláfúnilẹ̀ ọdún akẹsẹ̀ ní tó gbọ́rọ̀ lọ́wọ́ nírọ́ ó di wa àmọ́ àfihàn ó yẹlẹ̀ wọ fi yẹlẹ̀ pẹ̀lú ọlọ́ọ̀bà ẹ̀rọ bá yàwó rẹ̀ gbé sẹ́yà fáà yẹlẹ̀ wọ́n ti dáwò àbí yẹlẹ̀ kan ọ̀rọ̀ òṣèlú ìkọ̀ọ̀kan ni wọn ni kuma ọkùnrin ìwọ̀n ọ̀rọ̀ ṣe yìí ó di nà yẹlẹ̀ kìlọ̀kìlọ̀ ẹ má yẹlẹ̀ wò ìtìlá ìgbà ká yẹlẹ̀ wò alẹ́bi ní báyìí ọlọ́run wí báyìí kí olúbi ni wọ́n gbé. náà bí èèyàn bá wá ráwọn kan kí wọ́n sọ pé wọ́n kàdákàdákàdá wọ́n àṣẹ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ́nà gẹ̀ẹ́ni. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mọ́nà gẹ̀ẹ́ni. àti kí kẹta kí bá a duk ban da zaka zaka ran su ba da shi da ke da kama ba to bin shi kan duk da ta shi ba sai muka san da ta ba shi ne ba wani ìgbòní bọmadé lọ́wọ́ yẹn kan títí bọmadé ẹni mọ̀ nílé ìgbàkàrà. irú àwọn tó ń sọ̀rọ̀ báwọn tó bá kú báwọn sí ipò tó wọn. àwọn tó ń sọ̀rọ̀ báwọn àwọn ọ̀fẹ́ mọ́ sọ̀rọ̀ hmm. nígbà táwọn èèyàn ti yọ̀wọ́ ní ìlú àwọn hmm. ẹ ẹ ti pé iṣẹ́ ni wọ́n ṣe ìṣàdúrà kò sí ìbòmí àmì àwọn ẹgbẹ́ ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ tó ṣàdúrà ọlọ́wọ́ bá mọ̀ nígbà ọdún gbogbo abáyé wà ní ìsìlẹ̀ ó wà lówó tó ṣe gbó àfa àwọn afá ní àdúrà àtúnṣe mẹ́rin àdúrà àtúnṣe mẹ́rin àdúrà dàbí ìdà àbí àdá àti kẹrán àkọlù pé ẹni tó ń gbàgbà àdálò tádà rẹ sì mú tí wọ́n gé nǹkan lóbi aláwọn akọ àdá yẹn mú nǹkan tó wàá má dá yẹn lò tí wọ́n gé nǹkan nǹkan lóbi ẹlẹ́ẹ̀kejì ẹni tádà yẹn mú àmọ́ kọ̀ má lò tí bá sọ̀rọ̀ ara ẹ̀ lóbi kọ̀ má lò ó di ẹlẹ́ẹ̀kẹta ẹni tí àdáyẹ̀ òmú òun gbòsó á máa lò àdáyẹ̀ òmú òun gbòsó á máa lò àlèwúlò ẹlẹ́ẹ̀kẹ́rin ètò pé àdáyẹ̀ mú àmọ́kò máa lò àbí àdáyẹ̀ òmú àmọ́kò máa lò yóò sì wàhálà yóò rí ibi títà mọ́ yóò sì wàhálà òní bẹ́ẹ̀ lọ́rọ́ ti rí ẹ̀rọ ti rí kò sí àdúrà táà mùsùlùmí ṣe fún àwọn nǹkan wọlé tọ́lọ̀ bá ọlọ́ọ̀bá ọ̀ kàdírà ìkó wọn. ó gbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tí yóò bá fara méjì báwọn kò ní Sheikh Adnan Sheikh Adnan nígbà tó wọ́n Adnan àwọn síkà wa yìí láàyò àgbẹ̀lẹ̀ sí program ní jẹmọ́sọ̀rọ̀ ìsìlẹ̀ nígbà tí wọ́n ti wà jẹmọ́sọ̀rọ̀ ìsìlẹ̀ ìsìlẹ̀ àwọn ibi ni wọ́n rántí sí láti àwọn ẹ̀ẹ́dàkọ́mì eh, àwọn wánù wọ́n rájá kò fi dáhùn náà wà pàdámù kiri ni bàbá lè pàdámù kiri ni ìjọba tó lẹ́yìn sílẹ̀ tó wà ní káwọ̀ yìí ni láti lọ lè kíkẹ́ ìpínlẹ̀ kejì òun náà ti sọ ni ni a ti sábà mi ẹ̀ka àtàwọn èèyàn wọ́n wá ti sábà mi. bàbá yẹn sọ fún wa yìí pé ọlọ́run ọba sùkánà wọ̀ bàbá ọmọ palestine lòun àmọ́ ogun afghanistan lọ́ọ́ lè bá wọn jà ó ti báyìí one sixty ni wọ́n wà lórí ìsùn one sixty olórí àgàbàgbà fẹ́ kírun zoo jókòó lọ́rọ̀ àgàrà ẹ̀ lórí títì àga yẹn ti wọlẹ̀ aláti àga yẹn sílé àga yẹn lọ wọ́n lè ṣe àná ẹ̀ wọ́n ti kọ́ ayé pé Afghanistan ní àwọn jẹ́gun pẹ̀lú àwọn Russians àwọn ẹ̀rọ ọlọ́wọ́ bá gbà lórí òkè gbàgbà táwọn Russians ń lo ìṣìnbọn wọ̀lú àwọn Afghanistan àwọn mujahideen Afghanistan wọ́n á gúrí òkè lọ ṣùgbọ́n ṣíngọ̀ yẹn àbíkílé jọ́nlò yẹn wọ́n lè gún òkè wọ́n lè gbé plane wọ́n bẹ̀rẹ̀ ṣẹ́rì wọn láti òkè wọ́n bẹ̀rẹ̀ ẹrú mujahidi afghani nípa aláhùnmá rọ́ṣíà kawí wa an ta akwa mini hom wa un um fokana wa an ta foka wa alama dambir hom wọ́n yóò kẹta wọn nìkan lọ́wọ́ báwọ̀ rọ́ṣíà kawí rọ́ṣíà lágbára wa an ta akwa mini hom wọ́n lágbára kẹ́dùwẹ̀ náà àwọn òfòókà ní àwọn wọ́n fò lórí wa yìí wà á ń tẹ fọ́ọ̀kà mọ̀ wọ́n wà lórí wa ọlọ́run bá bá ẹgbẹ́ rẹ̀ pílẹ̀ yẹn ló ti jà bá bọ́ọ̀mù ìjìnà ń táwọn mùjáhìí ní Afghanistan tó fi wí ní russia ní ẹgbẹ́ kan fi túká ní ètò òfin tó tó tó ní. ó di tó àdúrà kékeré kékeré àwọn aláfojú do àdúrà àdúrà ìṣẹ̀lẹ̀ kékeré ni báyẹn ní òkú tó fẹ́ kú nìyí báyẹn òkú yẹn ìkúta àkú ikú shahid náà ni àmọ́ ọ̀rọ̀ àwọn ọlọ́kùnrin ara rẹ̀ wọ́n àti kúkú ìkú láti yọ ọ̀rọ̀ ayẹ́kùnrin ara rẹ̀ ìjọba ìsìn ni eléyìí wà nù nǹkan tí mo mú fún wa pé ẹjọ́ máa ṣe gbogbo tí wọ́n ṣe ń tuntun náà wọ́n láàrọ̀ mọ́ lọ́sọ̀ fún yìí nígbà tí a ti fúnra mọ́ sọ́kẹ́ ìdìmọ̀ kọ́ àwọn síkà bàbí pátá mọ́ ń palẹ̀ bá wọn síkà láàbúrò àkàn ìkàrà àwọn jọmọ́ àkàn wọ́n fẹ́ agúrúfù pẹ̀lú ìbáyìí ayé a ẹ ti ní àwọn kẹrìkì náà ẹ ti ní àdá tó bẹ́ẹ̀ náà ṣe wàhálà láti tó síkà ẹ ti náà tó ẹ náà bẹ́ẹ̀ fọ́tò ní ẹ̀kẹ́ sí mi kọ́lá àkẹ́bẹ́ bí náà a rẹ̀ mẹ́rin bí adarí ọkàn ní bí tuntun náà kò mú mi sí ní àbí nítorí fọ́tò mú mi sí ní àṣọ fọ́tò gan afá ní kọ̀ọ̀bọ̀n mọ́ bá gbà pẹ̀lú rẹ̀ bí wọ́n kàlẹ́ mọ́ síkà ní ọkọ̀ sílẹ̀ ọkọ̀ wọ́n gbọ́dọ̀ tó lóun gbà kan wọ́n jẹ̀ mọ́ ní ọkùnrin àti ìjẹun ó ti jáde kó jẹ mọ́tò islam ìjọ ní ara olùjẹ àyèrè ìjọ gbogbo ìgbà lọ́dún nínú ọkùnrin àti ìjẹun ti jáde dé gára àti ìwọkọ̀ ní kíkà jáde ni pé lẹ́yìn bí oṣù mẹ́fà lójú kan a wà nílé kí ninety three ninety two ninety three a ti bára kan ní Ibrahim Yunus àwọn kan fọ́ọ̀mù àwọn àbúrò àti ìgbà nígbà tí mú tíga kan wọn kò ní jihad wọn kò tíra rẹ magazine magazine wọn bá rí fọ́tò wọ́n ká ẹ̀rẹ́ yìí rẹ̀ wọ́n á ní ah wọ́n rí asahid adnan pé o ti kú kú bàtáyà adnan ooo mo ní bá sọ fún ibrahim pé ọ̀rẹ́ rẹ tó wà lóṣù tó gbọ́n mari ẹ̀rù sọ̀gbọ́n ló dé nìyẹn ó ní mo ló ti mọ́ adéṣù mọ́ nàìjíríà mo ní wá nàìjíríà yìí à ọlọ́kúlò tó ló ti kì kọ́ nàìjíríà wọn bẹ̀ wọláhì tẹ̀láhì nígbà tá a ti kíkẹ́ ẹ̀wò ní bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn fótó yìí wọláhì ẹ̀wù tí wọ́n wọ̀ lọ kí ó ń tẹ̀yẹ̀ gan àti ẹgbẹ́ ọ̀rọ̀ ní kí ní ẹgbẹ́ ni mọ̀ ọjọ́ mọ̀ káyìí aliyu afiz ló ti kẹta wa aliyu afiz dáadé ẹ̀ lóṣù arábìnrin mọ̀ kó ní ní ìgbà pé à ń sọ̀kalẹ̀ ká lórí sí báyìí pẹ̀lú ẹ̀ ni wọ́n wọ́n snap wa. ó di wa so wọn kàn án tí ọ̀rọ̀ kí àwọn jàmbá rẹ fẹ́ yà sí ṣe àwọn jàmbá rẹ kọ́ níbi táwọn kọ́ fún ọkọ̀ lọ́kọ́ jàmbá rẹ ni wọ́n fi dákọ̀ and la ilaha illallah ọ̀rọ̀ yẹn ó wà ní ìtọ́lọ̀ ní kọ́ head lọ́dún kan la ilaha illallah la ilaha illallah náà kàfẹ́ ra lẹ́yìn lẹ́yìn máa lè máa tẹ̀ nílẹ̀ wà mọ́ kàfẹ́ ra lẹ́yìn wọ́n fún wa ní eighty five thousand naira nígbà náà wọ́n lè fún wa ní limit time ní ìdílé àwọn kan fẹ́ rà ló ti dùn fún wa lọ àwọn àlàyé eighty five thousand àti fifteen thousand péré fifty twenty thousand wọ́n á lọ sí èkó ní one million six ṣé awakọ̀ gómìnà yìí wọ́n lọ àwọn kan fún báyìí bàbá yà fún lẹ́tà ẹni òye fún ẹgbẹ́jẹ́ bíi dàrẹ́tà wà mí pé ẹni yìí yóò máa rí ó tẹ̀sí dáadáa fún ní ìrànlọ́wọ́ bàbá lọ rí wá wọ́n mẹ́rin àbámá báyìí ní abátòkù báyìí wọ́n náà kí ẹ bá rántí ẹ̀kan mọ̀ pé àwọn wábì wábì ìdílé ṣe ti bàbá tí wọ́n sì bá ṣe rí mo bá ṣe ìrànlọ́wọ́ ìmọ̀ òkú báyà ni ó bá dé sáwọn àti mo nílò májèlé lẹ́rọ ìgbà wọ́n ní no no no nothing to be right fine kì í ṣe dáadáa wọ́n ti sùn nàní àti níbo wàá kàn mọ́ ìwà ni wọ́n ti gbé ọlá ní no no no nothing to be right dáadáa gbẹ̀ndẹ̀ láti pàṣẹ ìgbà kí àwọn yẹn wọ́n ti sùn ọ̀ sáwọn àti kò kí ẹ́ náà ló dọ̀gbọ́n náà lò ilẹ̀ lẹ́nu bá wà àti ẹ̀rọ àlẹ́ fẹ́gbẹ̀ẹ́ wa àwọn ọdún tí wọ́n bá yín pé kò sì lọ́wọ́ fún wa báyìí wọ́n sì fún wa ní táìm tí wọ́n sàlẹ̀ fún ẹlòmíì gangan bá ní ọlẹ́ta tí àbọ̀kà gbé fún wọn ni gúmi o gúmi ti ń bu wa ọgbẹ́ sí àtúmọ̀lá àbọ̀kà gúmi ìgbìkọ̀ lábìlà àbí ìtàjọ lọ́yẹ̀ àbìlà mi ti wà lẹ́kùn ní ẹlẹ́wàá mo ní afẹ́ ra lẹ̀ fún ní kí afẹ́ máa ṣe lórí rẹ̀ mo ní afẹ́ máa jó ni afẹ́ máa jó bí palóbò jòrò mi jò mi jò ó nà á pẹ́ ọkọrin ó lábẹ́ máa dójú palóbò lórí ẹ̀yìn sábúkú ní ọmọ gbọ́ gbọ́ lọ́wọ́ rẹ̀ àbàmì ìgbà ń tẹ̀lé mọ́lẹ̀ mo ní fún yìí ń bí ẹgbẹ́ àti tẹ̀lé fún mi gbọ́dọ̀ lọ́wọ́ ìgbà ń bẹ̀ mí ní rárá o ní ìlú ó kuma mowe la ilaha illallah ko kuma sitron tun tọrọ ba wallahi da sitron tun tọrọ ba la ilaha illallah nabi ni kumbe shi da ya tsaya ko da rewayi in tsara ya tsaya ne dubi ah! da ni da un tsoro shi da tsaya ne kuma ne ba kana ne ma ne un da saudi ki ja lo sibe ki lo o ta da wa lo go bai bai na fa 2000 ah min te shi bi mi shi nígbà mo ti Saudi nígbà tí dọ́là ti wà ní sixty five kobo ni mo ti ń gbowó láti Saudi nígbà tí dọ́là ti tu náírà kan àmọ́ gbogbo ẹ̀ mọ́ kàn rẹ́ǹtì lé ni mọ́ kàn rẹ́ǹtì lé ni bí a mọ́ Saudi bí a mọ́ Saudi mọ́ kàn rẹ́ǹtì lé kí ni ṣe kí n ralẹ̀ sí nàìjíríà àti sí ìwó kí n ralẹ̀ ìwà ló lọ́la kò jẹ́ wa yìí twenty twenty naira bọ́ọ̀lù kan yọ̀wá ẹ̀ fún mi. mo mọ̀ sí ní ọlá ní ọlá ìjẹ́ lọ́dọ̀ mi lòdì yìí kí ẹ bá ibà rẹ̀ lónìí olùdíje lónìí lónìí tàbí àfáwà bàbá dìde o kíláàjẹ gbogbo ọ̀nà dáhùn àti àti ní ọlá títí àwọn ọlọ́ba yẹn fún mi tún ní ìwà gbíjọ yẹn tí kò sún náà wà kò sí kọ́mọ̀ lọ́wọ́ àmọ́ kí máa fẹ́fẹ́ jáde ní pé wọ́n á lọ sí wámi ọ́fíìsì ní Saudi bàbá tí ń lọ abu yẹn ni wọn bá ń lẹ kó gbọ́dọ̀ wọ Saudi ma ní wàá mi ọfìsì ló bá mẹ bẹ́ẹ̀ ẹ fẹsẹ̀ mi kéèké mi kí ló dínú ohun tí mo fi fún wa lóhùn ní pé irú máa yìí a lówó fún West Africa ní ti sọ yẹn ti jẹ ẹ pé ó lò ní náwó àti níbi bẹ́ẹ̀ lọ rẹ àti wọn wá lọ́wọ́ lóhùn ti kò ń ṣe ìgbà wọn jẹgà ẹ kárẹ̀kì ní wọn ní fún Nàìjíríà àti kásìkò yẹn owó yẹn bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n á fún mi lówó yẹn kọ́ kọ́ fún mi lówó yẹn kọ́ ní àwọn táwọn lówó fún mi wọ́n ti bá ní wọ́n ní lẹ́yìn tó fẹ́ fi umura àti hajj kò gbọ́wọ́ sàwọ́dí náà bàbá yẹn wá níbi tuntun náà sọ pé ah bàbá kàmínà yìí ni òun náà tó àwọn kò sí àdíyà tó lára pàdé wọ́n wá ròyìn pé ẹnìkan wá láti kàmínà kí abẹ́tọ́ ní àwọn ríun kọ́ àkókò tó táwọn ó di ìṣòro màlúù ó di ẹsẹ̀ bó ṣe rí nìyẹn ọkọ̀ mọ́sá sàn ẹ fún ọba tí wọ́n á wíye bí mo fi hàn wọ́n ní wábí ọ́fíìsì àwọn windows pẹ̀lú kìí gbogbo windows kìí àwọn wámi ni wọ́n fi fún wa seven thousand dollars wọ́n fún gánà seven thousand riyals seven thousand riyals wọ́n fún ọjọ́ lọ́dún nìyẹn ó ní ó ní lọ́dún yẹn ọlọ́run mọ́sá àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ọ̀bà wọ́n máa ti gbogbo ẹgbẹ́ sí tuntun ọlọ́ọ̀kọ̀ lálùmí tó dáa wọ́n máa gbọ́ ọ̀sùn díẹ̀ kò ń gbé ayọ́dún ọlọ́run láyé àtàwọn kìí àmọ́ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ọ̀sẹ̀ kábìlì ní tọ́lọ́ ọ̀gbọ́n yàrá ìwádà ìwádà ẹnìkan ní kí ní kí àwọn ọmọ ẹgbẹ́ owó ìdógún yàrá àti ewé ìgírí kan àti mango wà gẹ́gẹ́ mú sí i má sì káwọn káwọn àwọn ọmọ ọmọkùnmọ́ fi wẹ̀ ọ̀gbọ́n yìí. Hàn? Lórí ìgbà tí wọ́n sọ pa pé sọ ma pa ẹran, àwọn sọ ma ẹni yìí bèrè kọ́ṣẹ́ pé wọ́n máa ju ẹ̀rọ wọ́n máa ju nílànà Islam ẹ wá sọ̀rọ̀ ìpè lẹ́yìn tó máa tún wá ju wá sọ̀rọ̀ ìpè máa fi pé ẹ ẹ jágun máa di irun fún yàrá wọn kó máa tọ́ ọmọ tẹ́ dáwọn èèyàn máa ní bí àìpé òògùn ìyẹn bọ́ sí kí sẹ́yọ́ tí wọ́n sọ̀rọ̀ ìfọ̀n pé báyìí báyìí ni òun tó bá halal bí àbúrò sí sí tó ẹ̀dùn ajé halal sáfì ní haram ọbaamu àdánbọ̀ ẹ̀wọ̀ mọ́mọ́ sọ ẹ fún yẹ́rẹ́ ìdàkọ́ èdè wà nù tó bí àwọn sísá mi kẹlẹ́ nu gan-an ìta sísá wa kan àbúrò mi kan àti sísá wa kan ìdí pé mo tó pa wọ́n nìyẹn làkúgbè wọ́n á gbẹ̀yìn gbẹ̀yìn ọkọ̀ adé sọ́kọ̀ pé gbọ́gbọ́ ẹsẹ̀ màálù ẹsẹ̀ màálù gbọ́gbọ́ nínú ẹsẹ̀ rẹ̀ yẹn wọ́n lè yọ ní tútù àti òrí ẹ̀ka mí ìsẹ̀mọ́ra wọn ẹ̀ bá fi ra ẹsẹ̀ yẹn àwọn bí àwọn tó ń nú àwọn ọmọ àwọn tí mo wí yẹn tó lẹ̀ lò ọ̀sẹ̀ nínú àwọn ọmọ tí mo wí àwọn tí mo wí yẹn ọmọ kí ni ọmọ ọmọ dùgbò ẹ̀ lóde àwọn ọmọ wọn tó mú ọ̀rọ̀ ìmọ̀sùn wọ́n ti lò wọ́n ní bàbá ọ̀láì kí ní ti lọ wọ́n lọ kọ̀mpútì yìí wọ́n ti yẹ sókè lórí nìyí so ìgbàgbọ́lẹ̀ mi kọ̀ bẹ́ẹ̀ ó ní ètò bá ti bá sílẹ̀ amú kó ń bẹ̀ ó bó ti ká bá gbogbo ń dá sórí tiwa ni wọ́n ti bá lò lọ́nà sẹ̀ríà kò sábòrú mẹ́ ìdí ìwọ́n mo tún bẹ́ẹ̀ rántí mo rántí bẹ́ẹ̀ rántí ẹ̀ràn ó rí ẹ dídì lọ́nu àti nígbà mo fún lára kùtùkùtù lọ́wọ́ lọ́sẹ̀wọ̀n. bẹ́ẹ̀ ọmọ tèmi lè ọmọ ọkùnrin ọmọ rẹ̀ jẹ́ kí ọrọ̀ rẹ̀ jẹ́ kí kò sí títí tàbí lọ́lẹ̀ kò gbọ́. Àwọn ìgbésẹ̀ ṣọ́ngbọ̀n ìgbà tí kò bí ìgbà kan kọ́ wà ní ibi months nine months ní ìgbésẹ̀ ìfọlọ́ kẹrẹmọ náà ni tí máa ń bọ̀ alẹ́bẹ̀ tó ti ní báyìí yóò mọ̀ fúlẹ́ ìmọ̀ mẹ́rẹ̀ ni yóò mọ̀ fúlẹ́ ìmọ̀ mẹ́rẹ̀ ni. ìyára ẹ̀ bá dé bá di pé ọmọ yìí wáwó ìbọlẹ̀ ìmọ̀ àwọn lè àkùsí títí ta lọ náà ìmọ̀ ẹ̀dí ìgbẹ́ nǹkan. nǹkan wà nílé nǹkan ni mò ń sìn wọn dọ̀lá kaba wọlé. bákan ni ọmọ yìí dà ọmọ yìí dà ọlọ́kùnrin jẹ́ ọmọ ọmọ pé àárẹ̀ ti ń ọlọ́kùnrin dọ́mọ ilé àmú ọ̀ọ́ tí wàá bí mi mú kankan lọ́wọ́ ọlọ́kùnrin dọ́mọ ilé àmú wọ́n lè sìn mí wọ́n ti gbọ́dọ̀ gbọ́dọ̀ fún mi ní one thousand naira màá fún ní dìrè àwọn nǹkan ò bá lò àmọ́ tó pé ọ̀fà lè fún mi ọkọ̀ fún two hundred naira ń bọ̀ sí kọ́ wá gbà wọ́n lè ní àwọn padà tí bàbá sì ṣùgbọ́ wá gbà wọ́n ní à mí náà ń bọ̀ àwọn láti ní mi ti ní yunifásitì ẹ̀rọ ló ti sẹ́ bá ah ó ní mọ̀ wùlẹ̀ wá sí Òṣogbo mo ti kó máa ya Òṣogbo ní mọ̀yà mo gan ní mísì jọ yẹn ní Ìbàdàn ló máa mú wa wòlíì gbìlì àwa lọ sí gbọ́n ṣọlá sùn láàárọ̀ gbé káfíńdé Ìbàdàn báyìí ti mú kí ni ẹ̀ wá ó ti fún wa ó ti fún wa ní wọ́n lẹ́nu ìkọ́wọ́ láti kàbí ó béèrè fún fún wọ́n fún mi bí mo ẹ̀kọ́ fún mọ̀ ẹ̀ mu bí kí ẹ̀ka mú bàtí kí n ná alẹ́ jẹ́ náà mo fún mọ̀ ẹ̀ ní kí ni báyìí kò kọ́ fún ìgbẹ́ rẹ̀ ló jí wa òun ò jẹ ọmọ yẹn ló ju wa ní ìrù báwo ẹ̀ fún bàtí wíwẹ̀ wọn láì dọ́ra àpárá ọmọ ẹ̀sìn yá mi láti jọ yẹn dùnmí inú àwọn ọmọ bẹ́ẹ̀ pé lẹ́yìn fẹ́ orí fún mi tí wọ́n ń dùn mí kí mi ọ̀gá tẹ́lẹ̀ gbogbo yẹn ó ń dùnú ọmọ sàdúgbòsì bí ẹ̀fọ́ yége ó ń dùn mí ìdílábàdà àrà ẹ̀ mà ó kà wá lè wájọ yẹn ni ẹ̀mú pé dísèbọ̀ street bí wọ́n fi kàmú gbígbà yẹn ọkàn wọn níwájú ẹ̀yìn ẹ̀rọ fẹ́ fún mi ẹ̀rọ láti ọlọ́sì kò wáyé sí mi. àwọn ogun bẹ ogun bẹ ló ti bára halal mu ó di wa aláwo ti alára àmọ́ ẹ máa gbólóńgbò láàyè ilé ìṣòdì haram ó di ẹ máa gbólóńgbò láàyè àbẹ́ máa tu ìyẹ́ jẹ ìtúrú àbíkẹ́ fi ọ̀dùn dáná nísinsìnyí àmọ́ ẹni tó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ní tó bá dúró náà halal ni wọ́n á ní ká ṣe àwọn ìfún rẹ̀ ìfún rẹ̀ kẹ́kún kó sábùrú ń bẹ̀rẹ̀ ó di yé ẹnìkan kò ní gbọ́dọ̀ ti tẹ́lẹ̀ kọ́ ni lọ́wọ́ fún sùúrù. sáà rẹ̀ kan lọ́wọ́ bí i am jìkà nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk.